الحمد لله ضرب مثلا للدنيا وقال سبحانه واضرب لهم مثل الحياة الدنيا كماء إن أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح حشيما تزوره الرياء وكان الله على كل شيء مقتدرا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 وانظروا إلى المال كنزرة الإسلام يا رسول الله وهي إسلام في تركيا أول حديث أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم صبايك إن أخوف ما أخاف عليكم èyí tí mo fi ń páyà jùlọ yín lórí ma yukhriju Allahu lakum min barakatil ard ìwọ́n tọ́lá ọba máa fàyọ fún yín nínú bùkún tí ń bẹ lórílẹ̀ nígbà tá nẹ́bí sallallahu alaihi wasallam ń sọ̀rọ̀ yìí <clears throat> wọ́n ní kí ni barakatul ard kí làwọn bùkún orílẹ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ní zaharatu dunya òun náà ní yoroyoro ilé ayé arákùnrin kan wá tún sọ fún anabi sallallahu alaihi wasallam pé ṣèbí dúkìá ṣébóore ni ìgbà tó ṣe wípé dúkìá jóore àlìyáàtì khairu bíi ṣáàrù kéréré ó tún mú láburú dání ni wọn ní òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam dákẹ́ afáwa yìí ní tẹ́mi fi lérò yìí pé anahu sayun sanu ali tó bá yà wọ́n fẹ́ mú iṣẹ́ yọ wá láti ọ̀dọ̀ Allah ni wọ́n ní lẹ́yìn wá gbà yẹn òṣìṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ọwọ́ abàrẹ̀ sí ní fi ọwọ́ nujú tọ́bẹ̀rẹ̀ ti sí ní sẹ́ẹ̀kù wẹ́lẹ́wẹ́lẹ́. àlẹ́ mi sọ fún sọlá yìí pé ayé sáà ni oníbèrè yẹn dá ọkùnrin yẹn bá tẹ̀mí náà ní ìjọba sallallahu alaihi wasallam ìjọba sallallahu alaihi wasallam wà lórí pé làyà ti lùkọ́yìrò nílà mi lùkọ́yìrò òrèrè pọ́ńdélé kò ní mú kẹ̀kẹ́ wá ju dáadáa lọ ṣùgbọ́n bí dúkìá òrí bẹ́ẹ̀ o ìdàhánà ìmọ̀ràn làkọ́jọ́rọ́ tó ń kẹ́wàá dájú dúkìá ayé nǹkan tó wojú rí ni ó sì tún wà ìnà tó lẹ́mọ àtúbàkà rọ̀lẹ́à ìyẹn tó dúró hàmàmọ́ àwọn ìrìn gbogbo yóò tí ó gba ọ̀rọ̀ kúrò bá gbọ́ jáde lọ tí ẹrẹ ọ̀la jẹ́ níwọ̀ntúnwọ̀ntún yóò pa ẹrẹ ni àdìgbò fún ààrẹ bá nígbà tó bá ń jẹ gbogbo ní alájẹ ilẹ̀ àmìlẹ́kàn kábíọ̀ àyà àti ẹrẹ tó bá fi kọ́kọ́ orí kú jẹ ẹ̀wọ́n tí wọ́n ti gbẹ̀rún dáwà yìí ẹ̀rí bí ọkẹ́ máa jẹ́ àwọn ọ̀fẹ́ new green nínú àwọn ọ̀gbẹ́ nìyẹn ẹ̀rẹ́ tó tún bá sọ jẹ ọwọ́ ajẹ́ bẹ́ẹ̀ tóbi yó tóbi wá kúnlẹ̀ ní sábàlá ti ṣáà ọwọ́ akọ̀jú lóòrùn ọbẹ̀rẹ̀ sí ní gbin ọjàgbẹ́ ọtọ̀ ẹrẹ̀ yìí tó wá padà fẹ́ẹ́ sí oúnjẹ gbà tó tó bíbù káàdà sí ọtún jẹ mẹ́ wọn lápẹẹrẹ yẹn wọn lápẹẹrẹ onígbàgbọ́ òdodo tó ti fi wọ̀ ọ̀pá àwọn tó bá ní ìdílé ní o kò ní ìfàsíwò wọ̀. àdébí sọ́kọ̀ lọ́wọ́ àrùn sẹ́lá wọ́n ti wà ní sẹ́ hádẹ́gbẹ̀rẹ̀ ẹ̀rí dúkìá yìí ọ̀sẹ̀ wọn tó ń lọ à. ìwọ́n tó wọ́n ju ìdí ó ti kú tó omi hàǹtì ẹni tó mú pẹ̀lú ẹ̀tọ́ rẹ̀ ọ̀nà ẹ̀tọ́ ló ti kówó jọ inú dáadáa tó yìí nìyẹn fi má bẹ́ẹ̀ lówó lówó ìgbọ́dọ̀ wo ni wàá gbà fi lówó yẹn ẹni mú pẹ̀lú ẹ̀tọ́ rẹ̀ ọmọ lọ́nà àkàlà ó ti ṣe wọ́n wá ó wá sí tó lẹ́tọ̀ọ́. òbí dàgbọ́ lẹ́bí kọ́ òbí tí ó fi wo kóbi lágbára nílọ òbí ti dáadáa fáwọn aláìní ànábi sọ̀tọ̀ mọ́ fàdé ọ̀sẹ̀lẹ̀ onífọ̀ọ́lẹ́ ìgbọ́ni wà áwọn ọ̀dàdùn gbòòrò mọ́tàlá àtìlẹ́ ìtútù àtẹ́gùn fẹ̀ẹ́lẹ́ wà ní àkàtàwù ìgbọ́ni hàkì ṣùgbọ́n tí ìrọ̀ àlọ́ mọ́tùkì àyíkáwì lọ́dẹ̀ sí ọ̀dọ́ bóyá ó gbé àbọ̀jáde ni àbọ̀tẹ́gbájú ẹ̀ ni àbọ̀tíyàn gbé ni ọmọ lọ́dọ̀ sí ọ̀dọ́ wọ́n wá bá a gbòòrò ẹni dáwé ọmọ lọ́dọ̀ sí ọ̀dọ́ bọ́ọ̀ ló fi fẹ́ lò sí ibi lọ́dọ̀ àdéhùn sọlọ́mọ́ àtúnlá oníṣàárẹ̀ kàlẹ́ ní ìyá òkúlù wọ̀lá ẹ̀sùn àrùn ẹni yẹn tàbí ẹni ní jẹ fún ẹgbẹ́ wúlẹ̀ jẹ́ ìyú láéláé ẹ bá wọ́n kọ́dà rẹ lóbi ń kọ́ tó mílíọ̀nù wọ́n tún bá níbi nítorí ọjà ni àbí nítorí ọjà tẹ̀ fi tẹ̀lé. ẹ̀yà dọ́là ẹ̀yà lókè ọlọ́run ọba ìwòye sáàpù ní bá dúkìá ó tún bá ń fẹ́ sàwọn àfọwọ́ akọ̀rọ̀ náà wọ̀ ọ̀rọ̀ ti ọlọ́run dọ́là rẹ wọ́n dà tẹ̀lé sọmọ ọlọ́run lọ́wọ́ nígbà tí dúkìá kan ti wá bá nàbì sọlọ́lọ́wọ́ àlọ́ àdébí sọ̀mọ́tò àlùfẹ́lá wa ń sọ fún àwọn mùsùlùmí jọ ìyàwó àlùfọ́ òní bá ṣerú mò ń fún ilé ọdún wà á ní lo mọ́ ẹ kúrò ẹ sì máa dírẹ̀ kẹrù jọ jẹ́ sí gbogbo yín fọwọ́ lọ́ọ̀dì àdébí sọ̀mọ́tò àlùfẹ́lá ń fi ọlọ́run ọba búra mọ́ ẹ̀mí fájúrú náà fi àlẹ́ ìlú fẹ́yìn àlùmọ́ yóò tó sì ẹja tuntun yìí tó sì ni mo bẹ̀rù fún yín pé ẹ̀ tó sì o kò sí o dọ́jọ́ wọ́n láàkì àdébí sọ́lọ́lọ́ àlùsọ́lọ́wọ́ àṣà ah, àlẹ́kùn ẹ̀rù sáàbí lẹ́yìn lórí àrùntó sàkọ̀túnìyà àlẹ́kùn ọmọ tuntun wọn padà sí ayé lẹ́kùn yín káàbọ̀ ó ti sọ ti àìlà wọn ti ká lẹ́kọ̀ọ́ lẹ́kùn bí wọ́n ti tẹ báwọn ẹni tó sáájú yín. pọ̀tàdé fàtúhà àwọn ẹni ẹ wá ń ṣe èmi òjò ìbò òjì mi nípa ayé ìyẹn ní pé ẹ̀yin ní gẹ́gẹ́ bí àwọn ẹni tó ṣáájú yín ń ṣe ìlú òdìbí ìsìn ìjọ nípa ayé nígbà tó tẹ̀ wọ́. ẹ̀yin náà wá sí wọ́n jẹ́ fọ́tò òlé gbogbo ìjánu àtìlẹ́gà jù. yóò wá pàṣẹ sí pé kí ayé ọrọ̀ ayé apàdà kó pàrọ̀ lẹ́yìn náà bó ti pàrọ̀ náà rọ̀. ẹ̀yin náà ẹ̀wọ̀n Islam nípa dúkìá ayé wọ́n ní ìbánisọ̀rọ̀ tọ́ba wà ní ọgbà sọ nígbà tó lọ ní nígbà tí ó ń sọ wọn lára mi nígbà àwọn ti tó ní à níbi yòròyòrò ayé owó ayé dúkìá ayé àbáwọn àwọn gbàgbọ́n àhàmì rọ́bì ọlọ́run dáadáa àná wọn náà lè sọ̀tọ̀ mọ́ wà lọ́sọ̀ náà torí nígbà tí ó ń sè máa sọ̀rọ̀ pálí fún mà wọ́n ní ní lẹ́nu tó káfíńsà àlejò náà tó lè ní lórí pé tí wọ́n bá lọ sí ẹ̀ẹ́sẹ̀ bọ̀ ẹ̀ lè sẹ́ bọ̀ wọ́n là kí ni àṣà rẹ̀ lò àbáwọn kẹrù ń bà mí lẹ́yìn lórí àdúnyà òun láyé o òun ni dúkìá ayé ọrọ̀ ayé o ìròyìn ayé o à ń sàlẹ̀ pàtó bí ha kọ́mọ́jáde fẹ́ máa ṣe àpáǹtẹ̀kẹ̀ níbẹ̀ àwọn èèyàn ní máa ṣàpáǹtẹ̀kẹ̀ níbi ìbọn níbi ìṣẹ́ olóore ṣùgbọ́n fi dúkìá ni mọ́tò mélòó lọ́ní ilé mélòó lọ́kọ́ ìhun tẹ́lu gbà mí kú nìyẹn o tẹ̀ bá wá ń ṣe bẹ́ẹ̀ kọ̀ọ̀tà kọjá mélòó apátẹ̀yàn máa para yín nígbà tọ́rọ̀ bá rí bẹ́ẹ̀ ìhun tẹ́lu gbà mí kú nìyẹn kọ̀ọ̀tà lẹ́sùn mẹ́rin padà parẹ́ nìyẹn káàmọ̀ àìlẹ̀ káàmọ̀ ń dáná kọ̀ọ̀tà báwọn sọ̀tà á ní rẹ̀ ti parọ́ àfáwọn àwọn ọ̀gbà wọ́n ní ìbánisọ̀rọ̀ yìí òun lòun rí sàdébí sọ̀rọ̀ náà sọ́lá sọ̀tọ̀ kẹ́yìn lórí níbẹ̀. ìdájọ́lá ẹ̀yẹ ń ṣe ọlọ́run ọba nínú òye Islam ṣe o tó ń pè ní dúkìá. nílẹ̀ gbàwá sí afọ́ ọ̀túnlá ìdìbò náà mọ́ ọ̀rọ̀dì ọlọ́run sọ̀rọ̀ àdúgbò káwọn lẹ́gbẹ́ gbàwá rẹ̀ wọ́n lábẹ́bí sọ̀rọ̀ mọ́ nígbà tí wọ́n bá ti fún mùsùlùmí gbogbo pẹ̀kẹ́ ọ̀rọ̀ àwọn fásitì àti àwọn ará bí wọ́n ti ní dúkìá ló tọ́wọ́ ajá títí abẹ́ ìkáwọ́ ẹ̀yin mùsùlùmí lọ́wọ́ àti kọ́mìn àǹtò ẹ ò léèrè sáfẹ́bí sọ́lọ́lá àtàlà ń béèrè bóòlù ẹ̀ ti rí yẹn náà mùsùlùmí ti máa rí yẹn نقول كما أمرنا الله عز وجل أما صلى الله عليه وسلم òjijì ọlọ́run sọlọ́lọ́ àlùsọ́lọ́ oníhàwọ̀ ẹ̀rù dáàlì àtẹ́kọ̀ọ́ jù bẹ́ẹ̀ lọ ní nǹkan ẹ̀mí máa ń fẹ́ tí ó ṣẹlẹ̀ sí tí dúkìá ìbá dé náà. òun ní bí tẹ̀sán ẹ̀ fàtó èmi ò jọ ìwò òjò mi lẹ́ẹ̀ máa ṣe ẹ̀yin mùsùlùmí bá ló ń mọ tàtàkà sáájú wọ̀nyí lẹ́yìn náà ẹ máa pẹ̀lú ara yín subhanallah ẹ máa ṣe kìí ta ara yín tó ń mọ tẹ̀tẹ̀tẹ̀ abẹ́rú òkú mi níyọ̀ ẹ sì máa pẹ̀yìn dára yín tó ń mọ tẹ̀tẹ̀ bá ọlú lẹ́yìn ẹ máa kó lè ara yín. ẹgbẹ́ àdàlà ẹ̀yẹ wúdí ọlọ́run bá nínú wòye síláàmù tó wòye sí dúkìá òun tún lè gba ọ̀rọ̀ kan tọ́wọ́ ọ̀rọ̀ kan tọ́ ọ̀rọ̀ jẹ́ wọ́n ní ẹjẹ́ sọ fún yàn láàbùn dàbùn lórí àhálà àhàlì àhàlì sí ayé fún ẹnìkan ilà àlìkọ́mọ́ ọ̀gbẹ́yìn ọ̀gbẹ́yìn àdáwàdà wọ́n bá ọ̀dọ́ ilà yóò mi lùyà. àyàfi kọ́lọ̀ wọn bá jù láàrin àwọn ẹni tọ́rọ̀ ayé fẹ́ láàrin wọn yẹn kó jù sí wọn láàrin àdáwà ọ̀tá àti ìkórìlà yóò ti wá máa rí nìyẹn títí jọ́gbìn náà fẹ́ عمر بن الخطاب رضي الله تعالى عنه قال وانا انفق من داري ẹ̀rẹ́lẹ́ ìmọ̀ ìgbàlè púpọ̀ jù lọ ọ̀tá lẹ́yìn lọ sọlọ́lọ́ àlè òṣèlú. nínú òye islam ìdúkẹ́ ayé ọ̀rọ̀ ayé ọwọ́ alásọ̀rọ̀ àbíná lọ́kẹ́ parí rọ́bì ọlọ́run sọ̀rọ̀ àlè wọ́n lọ́wọ́ ọ̀rùn mẹ́mi ọwọ́ àbọ̀ àmọ̀tẹ́kùn máa ti jẹ wá wọ́n ní wọ́n gbà lérò òun náà ní pé àtúntàdé sọ wọ́n ní jáde ìyẹn ní pé ọ̀dàbàdà ìyẹn mú bọ́ọ̀lù àti ti báyìí òjijì ọlọ́run adáhùn sallallahu alaihi wasallam wọ́n ní sẹ́yìn rúdáàdìkà àtúwà fúnmi ní alẹ́ ìbò ìyẹn mímú yẹn yìí sì yẹn ni mò ń fáyà lé lórí. èrò tó yàtọ̀ sí gbìyànjú lẹ́rù rẹ̀ ń nílà àkókò yẹn ṣéyìn náà tó tọ́pù àní gbogbo dúnìyà sọ́gbà nígbà tí wọ́n bá da ayé lòyìn tó ti fẹ́ sí ọkọ̀ rẹpẹtẹ ẹ̀kọ́ lẹ́rẹ̀kẹ̀rẹ̀kẹ́ ẹbí mọ́ rẹpẹtẹ ẹbí dúkìá owó rẹpẹtẹ màálù lọ rẹpẹtẹ nígbà tá a bá da ayé lòyìn bí kí wọ́n máa gbó omi dùgbòdù wọn àtẹ̀lé pẹ̀lú wọn àtẹ̀lé sọ wípé kọ̀lẹ́yìn táwọn mọ̀ sí láàyè lọ́sọ̀rọ̀ ní sàhàrà ọmọ àti pẹ̀lú báwọn ọjọ́ ìjọ oníbàrà máa tó tó dùn báyìí. ìgbà tọ́lọ̀ bá forí fún yẹn kí wọ́n mọ̀ yìí kí ìdẹ̀ra gbẹ láre yẹn látàárọ̀ fúnni ní ọ̀nà òru òru àti tí kẹsẹ̀lẹ̀ má padà jílẹ̀. àdébí sọmọmọ àrẹ̀sọ́lá wọ́n ti sẹ́ni gbogbo òjò ayé ló ní wàhálà tiẹ̀. ṣùgbọ́n wàhálà rẹ̀ wọ́n mọ̀ àdúrà dúkìá yẹn. wọ́n sọ fún hakim ogun ewu tó wojú rí ni ó sì tún pọ̀ ọmọ ní sàkátà wo ní sàkà wa ti lọ́kùnrin ẹni yòókù tó bá fún tẹ̀mí àkọ́lé tẹ̀mí àkọ́lé tó ti níwọ̀n tó ti wà lọ́dẹ̀ tán bóòlù ní kàlàkùn mi ọlọ́run máa fi gbogbo mi kù wọ́n bá díẹ̀ tó bá ní ẹni rí ìfẹ́ ni ọ̀nà ní ọ̀rọ̀ ní ọ̀nà jẹ wọ́n mọ̀ ní wo ní ìṣòro àbí tó mú dúkìá yé tó mú pẹ̀lú ẹ̀mí ìmáa nẹ̀gàdì ìwọ̀n tó wà bí òkú bá ti gbọdọ̀ bá bóòlù ọmọ ti ṣe rí sí nàìjíríà òde wọ́n ti gbé bóun ṣe kówó jọ sí ẹni ẹ láwọn yorùbá ara ti láwọn òfin ìbùkún ti wọnú dúkìá rẹ ọ̀gá rẹ kalẹ̀ ní ìyá kúló wọn là yẹ bá ọ̀rọ̀ rẹ ọ̀ àdàbí ọ̀rọ̀ ẹni ti ń jẹ ìwòlẹ̀ ń jẹ lọ́kùn ní yìí o lẹ́sìn àríwó wọn lọ́kà níbi ilẹ̀ ní ẹ̀ bá jókòó sí lẹ́yìn ó kíkú kódà kí ẹ lọ sí sí ẹ̀ gbé ní olè fáyẹ̀ ẹ̀ sáré bí ọ̀sà máa dàbò yọ̀ọ̀bà ńlá làṣẹ káàkiri nítorí pé kí ni o torí mo bá wà bí o tó máa fi lọ́wọ́ bá òun ní báyìí akúrò tó ní hàn án ẹ̀kọ́ ní wà á yọ lẹ́kọ́ wọ́n ti sáájú ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ wọ́n ṣáájú láti wọ̀ ọ̀rọ̀ ìlú náà ṣẹ́jú lọ́wọ́ ìlú ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ ìlú الحمد لله وحده والصلاة والسلام على وعلى نبينا بعده وبعد فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين عباد الله اتقوا الله تبارك وتعالى وراقبه في السر والعلن يقول الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أيام الله والإسلام تلوثك عليه النبي صلى الله عليه وسلم من دعاء عن بفعل الخليفي رضي الله تعالى عنه فبالتالي عليه عليك التزوج من وإن الله يحفظكم فيها أو تميل تأويل رائلا ولا تروا كيف تعملون قوة لازم فاتقوا الدنيا ẹ̀fẹ̀rọ ayé o ìyẹn ní fẹ́ẹ́ fáyọ èsì fẹ́ẹ́ fẹ́ẹ́rọ ajé ní túmọ̀ rẹ o àwọn wọ́n ti ní sáà ẹ̀sì fẹ́ẹ́rọ ọlọ́wọ́ lára àwọn obìnrin tí ọlọ́run ní fẹ́ sí nípa wọn má ti ọlọ́run ọba rẹ̀ sílẹ̀ fàmílẹ̀ náà wọ́n lọ sí ìgbésí bá ní ìsirahìn torí àkọ́kọ́ wàhálà tọrọ làwọn ọmọ ìsirahìn káàdì ìbí nìta látàwọn olè wọn ti sàdáwò yìí. ọlọ́pàá ni ọlọ́run ọba dẹ́nà tó sọ̀kọ́ wa ní sábà láàrin ìmọ̀ràn àyà kẹrìnlá wípé ohun tí wọ́n máa ń ṣe lọ́sọ̀ọ́ lẹ́sìn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àkọ́kọ́ nínú ẹ̀ ìgbé obìnrin ni ọlọ́run ọba tó hàn wọ́n ti kọ́ sọ̀ba ìmọ̀ nífẹ̀ẹ́ káwé ọba nífẹ̀ẹ́ adùn láti gbádùn lára obìnrin òun nífẹ̀ẹ́ lára gbogbo èèyàn wọ́n gbẹ́lẹ́ àti gbádùn ọmọ wọ́n mọ̀nà torí ọmọ ọ̀tọ́ra mìíràn sáà ìwọ̀n kìtọ̀ àti dúkìá tọkọ̀ gbáà nínú góòlù àti sílímà wọ́n fẹ́lẹ̀ mọ́sàgbọ́mọ́ àti ẹ̀sìn tá a máa dàjẹ́ káàkiri wọ́n lé àná àm àti àwọn ẹ̀rọ wọ́n àdókò alọ́ ní sáà ní kàwọ́dà ọ̀rọ̀ ìkáyà àti ìdúnyà gbogbo eléyìí ìgbàlẹ̀ ọ̀sẹ̀ni ayé lásán lásán ni wọ́n lọ ìdàrú ọ̀sán máa ń fẹ́. torí ọlọ́wọ́ ọba tó hàn ní nǹkan tá a bẹ̀rẹ̀ lè tẹ̀lé bá ti lọ́dọ̀ rẹ̀. yẹn tí gba àwọn ọ̀kẹ́ wọ̀nyí káṣíṣò lọ́nà ìtọ́tọ́ kò láti ojú ọlọ́wọ́ ọba. ìgbàdàn lọ ẹ̀yẹ ń tẹ ọlọ́wọ́ ọba. adé nípa ìwòye tó sáà قال رضي الله تعالى عنها وجد الله صلى الله عليه وسلم عن النبي رسول الله وفي وجوه أن تبقى الله ويقول بصفة قصية بارك الله له فيها فلو تبقى أبجاد ما تأكيد النبي صلى الله عليه وسلم ورب متحول في مال الله ورسوله من رسل الله سنقول من نور الله ewu ọdún tó ti ọlọ́wọ́ àti òṣìṣẹ́ rẹ̀ níwọ̀ kúwọ̀ lábùú mẹ́rin yọ ọmọ ìṣẹ́ yà lọ irúfẹ́ níbẹ̀ yìí náà máa ń jẹ́ ẹ̀jẹ̀ níjọ́ ìṣẹ́ ìṣẹ́ yà lọ ẹ̀yẹ ń jọ lọ ẹlòmíì lè máa sọ pé fóònù owó òòjọ́ fóònù ti àti owó ọlọ́run bẹ́ẹ̀ ìfọwọ́n òòlù owó òòjọ́ òun ló kó lòun fi lówó òun ti fi sẹ́ẹ̀sì òun fi lówó owó tó o jọ pẹ̀lú owó àdìsí sẹ́ẹ̀tì ẹ̀dọ́ oṣù yẹn àdìsí ẹ̀mí lómi o jọ làkàwọ̀ ọ̀yọ́ èyẹ ń wọ lọ́wọ́ ọlọ́wọ́ bá wọ̀ owó rẹ̀ ìtọ́rẹ́ aṣọ níbẹ̀ èyẹ ń wọ lọ́wọ́ ọlọ́wọ́ bá wọ̀ rẹ̀ ìwọ lọ́wọ́ ọlọ́wọ́ bá àti òṣìṣẹ́ pọ̀ tí àti òṣìṣẹ́ sọ̀rọ̀ bí ìbá náà wá dúkìá lọ́nà ẹ̀bẹ̀ tí wàá fi kó jọ̀dá náà rí owó kú rẹ̀ kẹ̀ wọ́n yọ lọ gbé oyé yẹn lójú sówó ni àbúgbà ìyàwó jíyẹ̀ gbé àbí ó ti àwọn ìwà búburú bí kéèyàn máa jẹ rìbá ó ti wọ́n ọmọ olùkà mọ́lẹ̀ ọláwọ̀ yẹn lọ́wọ́ bà ó ń jalè ó ti kí tuntun ọjà rẹ̀ gbogbo àwọn ọ̀nà yìí àbúrò ọ̀parọ̀ gbogbo wọn yẹn ló ti kó sínú ọ̀rọ̀ àti olùdíje ọlọ́pàá pé àgbọ̀nmá ìpínlẹ̀ ọ̀rọ̀ ta mo ta hàn fún ilé ìdí máa lè la wọn sọ̀rọ̀ mélòó mélòó lẹni tó ti gbé gbogbo ọ̀rọ̀ dúkìá ọlọ́rọ̀ ọba wọ̀ wọ̀ àti dúkìá olùdíje ọlọ́pàá sọlọ́mọ àlùsọ̀lọ́ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ láwùjọ náà ń yọ ẹnìyàwó ilé bá jẹ́ sẹ́niyẹ níjọ́ ìgbésà ìyàwó wọlé ìyàwó ìlà ìbílẹ̀ náà ìlànà náà ẹ̀yẹ́ ń ti ọlọ́ọ̀ba nínú ìyẹn Islam owó yẹn ti dúkìá òun náà ní ibi tí ẹ bá ti mú ọ̀sẹ̀ ní oṣù ilé ọlọ́wọ́ ọba nù ó ti tó kí ẹ má lẹ́gà máa wá dúkìá yìí tó ti kọ́ máa gba ẹ̀yẹ láti fi òṣìṣẹ́ bí ẹni ọlọ́wọ́ ọba nù alẹ́ sọ̀rọ̀ wọ́n àlùsọ̀lá wọn ni kọ́ni láfúlá amẹ́kẹ́dá ọlọ́ ilẹ̀ islam ó ti jèrè ẹni sọ́lá ọ̀la fi tó ti fẹ́ dídá wọ́n kọ́ ní adé ó sì ju ayé ọ̀sán. ṣé wọ́n bá ń lórí àwọn olùkọ́ báyìí rẹ̀ eléyìí bẹ́ẹ̀ ti dá báyìí nígbà tí ó ti rọ́ lọ́wọ́ ọba lò ó ti báyìí. nínú òye islamu nípa dúkìá ẹ̀yẹ rúṣọ ọlọ́wọ́ ọba. nínú ẹgbẹ́ wa mi lágbàdá fún aṣọ àdùnnà ni wọ́n kọ́ ọ̀sọ̀rọ̀jọ lọ́wọ́ wọ́n lè fi tó ní bíbí àgbéyàgbé ara سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله أتبع بيلو إنا أذكار لو كان تريام إذا من نور الجنود سكونا الخفيف إذا أتني بابا سيوما كلا لا أولوري وخير الرزق أو العين إذا أتوى نور الجنود سكونا الداني هنا نهاية òye tó ti fi ìwọ̀n déyìn ẹ̀rí tẹ̀ o ti tó yẹn nǹkan oníkan ọ̀ma wo yẹn. òun lọ́fà òun lọ́ọ́ lẹ́bi sọ́kọ́ náà sálá ti sọ ilé nípa ìwòye islam nípa dúkìá ọdún náà ìmọ̀lẹ́ máa lọ sọ rẹ̀ lè rọ́jò lè sọ rẹ̀. mọ́tàlá dúkìá taari lọ́nà tó da tó tún wá wà fẹ́mi rẹ̀ ìyẹn ní pépé lówó yẹn síbi tó yẹ kó lò sí. ìgbà téèyàn bá kú oúnjẹ ọlọ́dà ẹ̀sọ́ èèyàn tún náà ti fi tọ́ da ni nínú àwọn ibi tọ́ téèyàn ti náwó òun náà ti téèyàn fara ní jẹ àdéhùn sọ́kọ́ wá ìsọ́lá ọkọ̀ fúnkẹ́ náà ọkọ̀ ara ọ̀rọ̀ àlùfáà lọ ọ̀rọ̀ nígbà tí jáde láyé lọ tí ń sọ bí dúkìá rẹ̀ ti pọ̀ tó nínú ọ̀rọ̀ tá àdéhùn sọ́kọ́ wá ìsọ́lá wá sọ ó ní àyàfi kí wọ́n ti wọ́n lẹ́sẹ̀ lórí ẹ̀. Àṣà àlọ́kùnrin ẹ̀ lórí òkèlè tó ti fi òkèlè dáwé ẹ̀ tẹ̀lifá ọ̀hà ìlàbí ìmọ̀ àtìkà tó fi sẹ́nu ìyàwó rẹ̀ ó ló ń balada lórí ẹ̀. Àtẹ̀yìn ó fi ìyàwó lórí ẹ̀ ó ti balada. Ẹ̀yẹ ló ń sọ ọlọ́wọ́ ẹ̀jẹ̀ lọ́wọ́ ọ̀hà. Ẹ máa fáwọn omi lóúnjẹ. Ẹlẹ́bí ọ̀sán pé àwọn ah, òní orí mari ni ọkọ tó wá fẹ́ lọ fẹ́ wá dà ó bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn ìyàwó tó ń fi fẹ́ẹ́ rí ni òun èkó mi lówó jẹ́ tó ṣé dáadáa lè léyìn. obìnrin tó tó ní ẹ̀ bá kó oúnjẹ ọlọ́mẹ̀ tó dáa tó fi léyìn tó lè lẹ́ sí pẹ̀lú gbólóhùn pé ní ìmọ̀ ìmọ̀ ọ̀rọ̀ sọ́ọ́lẹ̀ ní rọ́jò lè sọ̀rọ̀ èyí ò fi àwọn ìjẹ bẹ́ẹ̀ ó lè yọ oṣù gbàdá dáadáa lórí ẹ̀ alẹ́ bí àdúgbò ó ní wọn bá fi kún rẹ̀ jẹ sádàkà lọ́ba jẹ́ nítorí bára ní rẹ jẹ ajẹsàdáka bọ nítorí bọ́ọ̀mù rẹ jẹ ajẹsàdáka bọ nínú tó bá fi fún ọmọ ọ̀dọ̀ rẹ jẹ wọ́n tún kà kọ́ ọ́lẹ̀ ẹgbẹ́ sàdáka ní jẹ bọ̀ ẹgbẹ́ àdàlà ẹ̀yẹ ń sọ̀rọ̀ ọ̀la wọ́n yà ní ìwádà nìmọ̀ ẹ̀yìn omi ní ẹlọ́bẹ̀rẹ̀ ọlọ́wọ́ sáàkù ayé yẹn já wa máa níwọ̀n adébísọ́lọ́ ẹtọ́ bá jáde bí ayé òun nípa fún ìgbèrò gbèrò pé èèyàn fẹ́ àfáyé yìí ni o pé ilé ẹ̀sọ́ àní àti kárí kẹta fẹ́ ilẹ̀. ẹ̀sìn tí sọ́lọ́wọ́ bá kọ́ ọ́nà ẹ̀ lórí ẹtọ́ bá yẹ kó gbèrò gbà lówó lọ òdúdú ní ayé lọ. fáwọn ọmọ ọmọ ọmọ àti gbogbo ọ̀rọ̀ rẹ̀ pátá ọlọ́wọ́ kàbọ̀ lọ́wọ́ ni. wọ́n jẹ́ àlàfáàkọ̀rọ̀ gbogbo ìpàdé ó ti máa ríra rẹ̀ lókè òsì láyé ṣùgbọ́n ó ní wà lálà nínú wọlọ bí àtìlí mi lẹ lórí àtìlá ọmọ ọkùnrin ti bàdà òsì ní rí kẹ̀kẹ́ ńlá ayé àtúntọ́nà ọba bá sọ nílẹ̀ rí jẹ́ mi tó lórí eléyìí gbogbo àwọn tó máa ń lálà nípa apá wáyé àwáyé àdébí sọlọ́tọ́ àtúntọ́nà wọ́n ti ti bá fẹ́ fọ́ọ̀mù àdébí ádàm òṣò méjì tó ti mú agbóòlù wọ́n fẹ́ẹ́ máa mọ fẹ́ kẹfẹ́ lómi ìmọ̀ nsú o lè ní sẹ́bi mẹ́rin ọ̀wá ní sinmi kí ni ọba gbé jọ làkọ̀ òjò ọba gbé ọbẹ̀ àti sẹ̀lẹ̀mì èwo ló tún dé ìlú wọn lẹ́rìí fún èso tọ́ba padà yá nípa àwọn padà ta lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́kẹ̀kọ́ fún ọkùnrin olùyẹ lẹ́ẹ̀kan rẹ̀ tọ́ba lẹ́dẹ̀ ajá ń bá dé kó tòun méjì tí wàá tó lù mẹ́ adé wàá kẹta sí òsì wọn tí ó tó yin fún ọmọ adé lẹ́dẹ̀ ajá fi lẹ̀ kọ̀rọ̀ yẹ pẹ̀lú ó ní káwọn bá wọn pẹ̀lú lórí nígbà wọn bá tọ́ kó wọ̀nyẹ tó ń lọ àìlà ọ̀nta. ṣùgbọ́n tó bá lè ronú tó àdàmẹ́ ló gba ìmọ̀lẹ́dà àlàyé sàǹtì ọlọ́run wá sí màá sàpẹ́rẹ́. kájí ó tún lọ yé wa nínú òye ìsìlámù nípa ayé ká sọ́ra pẹ̀lú ọ̀rọ̀ sáfẹ́ni tọ́lọ́lá sálárúkọ ló ń pàkíyèsí wa nígbẹ̀sẹ̀ rí ọmọ lẹ́nu adam yóò máa da arúgbó báyìí gbóhùn méjì ọmọ àti ọ̀dọ́ lára rẹ̀ káwọn bá wà tó ẹni tọ́rọ̀ rẹ̀ máa rí bẹ́ẹ̀ kí ló wọ méjì yẹn àdìsẹ́rùtù alẹ́ ọkùnrin ìfẹ́ fẹ́ láyé ẹ̀ ọba níbi adámọ̀ ọba gàgà báyìí ṣùgbọ́n gbogbo ìgbà èròǹgbà pé mo sáfẹ́ wà láyé mo fẹ́ wà láyé nǹkan tá a darúgbó yọ̀ọ́ta wà lẹ́nu rẹ̀ gbogbo ìgbà ìṣèjì ọba níbi adámọ̀ ìkejì òun náà ní àdìsẹ́rùtù alẹ́ ìmọ̀ẹ́ débi mélòó sí nìyí kò lè mú kò ó jì bí èso ọ̀rọ̀ kò lè mú bẹ́ẹ̀ má dáàlì kan lọ́wọ́ lọ́mọ yóò bí níbi tí owó lọ́mọ máa wọlé fún níjọ́sẹ̀ yóò sì máa dà fún lórí ẹ̀ tọ́ba jàjà lùsì nǹkan kékeré báyìí ó lè má sùn lórí ẹ̀. ẹ̀yẹ rúṣọ ọlọ́wọ́ wa nínú òye islam ayé láàmì ṣe jẹ́jẹ́ nípa dúkìá yìí ẹ̀rí adébí sọlọ mọ́ àlùfẹ́lá ó jẹ́ òye wa ilé tí ẹ̀rọ àti ẹ̀rọ àpàdà wà fún gẹ̀ẹ́sẹ̀ ń sìn náà òun mẹ́ta lọ́ba tẹ̀lé ìtẹ́gbẹ́rí lọ́ máa kù pẹ̀lú yẹn gbogbo alẹ́ la máa la yé lé dúkìá yẹn atẹ̀lé yẹn nígbà tí yẹn bá pa mo dà kí yẹn kó dúkìá jọ kó kú gbogbo ọ̀fẹ́ yìí ẹ àwọn yẹn lè wò pé orí fẹ́ tí wọ́n gbé yẹn lọ jìnà wọ́n lè wọ́n lè gbìyànjú kọkọ yẹn gbé yẹn lọ alẹ́ ti gẹ àwọn ìyàwó náà àwọn náà lè tẹ̀lé yẹn àtàwọn ọmọ tí wọ́n lè ọmọ òkú nílé olùkọ́ náà lè tẹ̀lé yẹn àwọn fámìlì olùkọ́ náà lè tẹ̀lé yẹn ìdí yẹn máa bá yẹn lọ ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn méjì máa padà wọ́n fi ti lè ta pẹ̀lẹ́ lórí náà àwọn yóò sunkún ni wọ́n lọ lé nìyẹn. ẹ lè rí ẹtọ́ jẹ́ fẹ́ ṣe ìdìbò dúró pé onílò ní sẹ́ni tó wọ́n sùn ni. ṣé ọ̀gá bá lóun fẹ́ sùn ní orí sẹ́ni táwọn yóò sọ ní kó ti yàgò yìí wọ́n padà ní káwọn lọ́sọ́ ní ọpọlọ rẹ̀. ẹyọ wọn fẹ́ sún lọ́ba àbùkù pẹ̀lú yẹn òun náà lè dé yẹn. sáyẹn yẹn làwọn àdìmú kékeré òun làdìmú ìwọ̀ ọ̀la tí àbìrí ọlọ́run ẹ̀dẹ̀ ọlọ́wọ́ ọdún sáàlì kálọ̀ ọ̀gbẹ́ ayé àtàwọn dúkìá rẹ̀ àdúgbò àwọn yòròyòrò rẹ̀ bá a ti ń rí ó lè fẹ́ ká lórí ó sì lè jáde pé kíákíá rẹ̀ láti lè kójọ lẹ́sẹ̀kẹsẹ̀ náà yóò sáré kú. ọlọ́wọ́ bá sáàlì ni ẹ̀rìn lẹ́nu ẹ̀dẹ̀wẹ̀ ayé àtúntò ní àdáyìnbó wọlá ẹ lọ́wọ́ ìgbé ìsẹ̀mí ayé táwa ìlérí eré ọmọdé àti kábọ̀ ń kọ́ lọ́rùn yẹn ní ìdàgbọ́sà ọ̀dàbà kọlu bẹ́ẹ̀ àti máa ṣe fáàrí láàrin ara yín ike orí lébi ju ọ lọ ní ké ojú ọ wá ní ní ìwọ ní kẹkẹ wọn dàgbà sọ̀rọ̀ ilé àmúwá àti kápọ̀ lówó wọn àwòlẹ́ àti àti kápọ̀ ní dúkìá ọlọ́wọ́n bá dẹ́ta ní káwọn kan lọ́wọ́ yìí ti ká àjọ bẹ̀rẹ̀ fún àrọ̀ ní báyìí tẹ́lẹ̀ gbogbo àwọn ẹgbẹ́ ní wáyé ọ̀dà bíi ojú òjò tọrọ ní owó kan tọ́wọ́ ajá sí pé rúbì tí òjò yẹn gbé jáde àìjábà lè kó fa ọ inú àtẹ ń tò ní ìwú àtẹ ká òjò ìbàlẹ̀ wà á kọ̀. tó wọ́n yẹ ọ̀gbẹ́ kó o lè di pé o kò yí sọ́ọ̀gbẹ́ yẹn ọ̀tà ọ̀gbọ̀n tó fa ọ. àwọn bá padà rí ní wọn tó tó wọ́n yẹ kó lọ pẹ̀lú àwọn àtúntì tó jóná tí ó ti ẹ̀rù ọlọ́run máa ń pa á lẹ́yìn ọ̀gbìn ẹni tó bá kó gbogbo àwọn yòrò yòrò ayé ìjọ tí ó lò síbi tọ́jà ìyàtọ̀ ní gbogbo bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ tí ó tún ti nà lọ́wọ́ ìrọ̀ ìlú à. ìbẹ̀rẹ̀ tó bá lò dáadáa ń tẹ̀ àforíjì ọlọ́run bá ń bẹ̀ ọ́ ìyọ́nà ọlọ́run bá ń bẹ̀ wọ́n fi àyà tuntun yà ẹ̀là ọ̀dà àwọn ọ̀rọ̀ gbèsè ayé ọ̀jẹ̀ tẹ̀lẹ̀ ju ìgbà واضع قلوبه بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا بها جنتك ومن اليقين والرحم بنزله علينا مصائب الدنيا ومتعنا بأسماعنا وأبصارنا وقوتنا وأحييتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا قوموا إلى الصلاة إنه فاطمة